ẹ jẹ́ á gbàdúrà o bàbá tí ń bẹ lọ́run àtún dúpẹ́ lọ́wọ́ yín fásìkò yìí àtòrí ọ̀fẹ́ tẹ́ fi fún wa láti jẹ́ ní ìbùkún fún àwọn èèyàn yín ọlọ́run olódùmarè gbẹ́nu mi sọ̀rọ̀ o jẹ́ òye àwọn èèyàn rẹ dáadáa o a máa dúpẹ́ a máa fògo fókọ rẹ olúwa o ní orúkọ jésù olúwa wa àmín ǹjẹ́ mo kí gbogbo àwa tí à ń gbọ́ mi àwa tá à ń wò mí lásìkò yìí <laughs> èmi pàjọ wa náà ni o èmi pàjọ gbajú ògún lánàá ẹ̀kọ́ wa ò ní ọ̀làgbára torí náà ẹ jẹ́ n tètè bá yín sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ bólógùn bá ṣe pé lèèyàn ṣe é ṣe é ẹ mọ̀ pé oògùn owó mọ̀ nǹkan yín <laughs> ẹnìkan ní irú pẹ́tọ̀ wa tiẹ̀ wá lèlè pẹ́tọ̀ tí nǹkan yẹn lóògùn owó ẹ̀yìn <laughs> ah, èmi a máa sọ fún para aṣọ tẹ eégún tẹ eégún ni ìdánilẹ́kọ̀ọ́ lórí oògùn owó ẹ fara torí bí n bá ṣe kọ́ ilẹ̀ ṣe gbọ́dọ̀ mọ̀ ẹ̀ tí ọba fara kò lè ṣiṣẹ́ fún un torí náà ẹ̀kọ́ tá a kọ̀ lónìí ẹni omi ọmọ gbarí ni ọba àgbàdọ̀lá bológun bá ṣe sá lèèyàn ṣe é ṣe ẹ mú gbàgbé e, ohun ayọ̀ tó ṣẹlẹ̀ ń jẹjọ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ pátọ̀ wa ń jẹjọ yín jẹ́ ẹ mọ̀ wípé lórí fóònù yín ẹ̀yin náà lè ní rédíò pátọ̀ wa bẹ́ẹ̀ ni rédíò pátọ̀ wa ti wà lórí Google Play Store àti App Store ìbáà ṣe Android lónílọ́ọ́ ìbáṣe iphone ló ní lọ gbogbo yín mo bá ń yọ ìjọ mọ̀ pé o lè dánlóòdù rédíò pàìtọ̀ wà báyìí ìwọ lọ kọ rédíò pàìtọ̀ wà kọ sáàjì fún rédíò ti yorùbá mẹ́kọ́ rí he di ihò rédíò pàìtọ̀ wà ṣe yorùbá yorùbá pọ́nbélé ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ léèyàn lọ sí bítù tẹ́ fẹ́ wọn mọ gbẹ́kọ̀ tí ọ̀ràn gbàgbọ́ wọn lọ <clears throat> kí ni ṣe yín tẹ̀ lé sọ pé wọ́n dánlóòdù rédíò pàìtọ̀ wá sórí fóònù wọn àní àti bó ayé ńlẹ̀ yorùbá àwọn ìkéde ìdùnnú ohun ayọ̀ tọ́lọ̀ ń ṣe fúnra yorùbá ni gbogbo ibikíbi ẹnikẹ́ni tó bá wà ní wọ́n tó jẹ́ pé ò ń ṣe sóbàtà tó o ní ṣọ́ọ̀bù ìwọ dánwò ọmọ tí a ń pè ní oore ọ̀fẹ́ ọlọ́run ìwọ máa lo fóònù rẹ kó o fi máa ṣèdánilẹ́kọ̀ọ́ pàìtọ̀ wa kó o rí bérò ní mọ́ ẹ̀yà bọ́ bẹ́ẹ̀ àti òtí ẹ̀kọ́ kọjú pàǹfẹ́ gbọ́ dánilẹ́kọ̀ọ́ gan wọ́n máa bọ́ ọ̀rajà ni bẹ́ẹ̀ mọ̀ sọ fún yín kèlà ní ọlẹ́ran ọ̀yá ìwọ náà ti ní rédíò káìtọ́ wa lórí fóònù rẹ ìwọ tó ọ̀bá mojú lè já báàsì ni kọ́tẹ́ẹ̀sì sí mi ní ìsìn zero seven zero thirty four one eighty nine one eighty nine n ó fi ránṣẹ́ sí ọ ọba ti tẹ̀lé ẹ̀kan báyìí yóò gbé ọ lọ bí ó ti rí ni ẹ̀ẹ̀kejì tó ọba tẹ̀ báyìí fún rédíò pàìtọ̀ wa wọnú fóònù ẹnu bẹ́ẹ̀ mo sọ fún yín ìwọ tó o bá fẹ́ máa gbọ́ rédíò pàìtọ̀ wa irú fóònù kò ìfóònù tó rí o ní kọ́tẹ́ẹ̀sì ránṣẹ́ sí mi ní ìsìn zero seven zero thirty four one eighty nine one eighty nine pé pàìtọ̀ wa ẹ fi líǹkì rédíò yín ránṣẹ́ sí mi èmi náà fẹ́ máa gbọ́ yín lórí fóònù mi ọba lọ́ba tán ẹ rí wípé ròyìn ayọ̀ ni fúnra Yorùbá ẹ̀yin àgbẹ̀ tẹ́ ẹ wà lóko kò nílò ẹ̀dá wà ń bẹ̀ mọ́ láì gbọ́ nǹkan kan ẹ lè máa gbọ́ rédíò pàìtọ̀ wa lórí fóònù yín ẹ̀yin ọlọ́kọ̀ ẹ fi tẹ́jọ tẹ́jì máa gbọ́ dánilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wo ni ìwà tí ìkọ́ òtí kọ́kọ́ lórí ìwòsàn láìlo oògùn kẹ́ ẹ máa rí wòsàn lọ́fẹ̀ẹ́ lókù lágbára ọlọ́run mo ti ṣèdánilẹ́kọ̀ọ́ lórí àwọn ohun gan <laughs> àṣírí ọ̀rọ̀ káàkiri káàkiri ọ̀yá oògùn owó ẹ mọ̀ pé oògùn owó ní ìdánilẹ́kọ̀ọ́ tá à ń bá lọ pẹ́ẹ́tọ́ <laughs> wa irú àkòrí wo a lè lè yo bó bó ṣe gbà nu bó ṣe gbà nu gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ẹ jẹ́ ń sọ fún yín èèyàn gbọ́dọ̀ ṣàbó lóògùn ṣe wí ọ̀fọ̀ oògùn owó ṣiṣẹ́ fún ọ àkọ́kọ́ rè ètò ọkọ̀ọ̀kọ́ mọ̀ rè pẹ́fẹ́ ọlọ́ọ̀ ní kọ́ ọ̀dọ̀ lọ́rọ̀ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín lè wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ òdì àmì ló kọ pé ìwà mímọ́ wọ́n ń kẹ́kọ̀ọ́ tí ò ní di tí ò ní fi sì dì múlẹ̀ nọ́rọ̀ ọlọ́run tí ọ̀ràn ọmọnìyàn lọ tí ò wúlò mọ̀rẹ́ nìkan jọkan ló ní pàtó wa sẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ló yẹ máa kọ́ ní ìsìn tí jésù fẹ́ẹ́ dé mo ní ha ṣé kèsì orílẹ̀-èdè wa níwọ̀ wà ní ṣébi ọmọ pàwọ́ ni ṣébi ọmọ pàwọ́ ni ẹ rọrùn mi <laughs> ẹ rọrùn mi ọ̀ràn mi tún ṣáájú tọ̀pọ̀lọpọ̀ yín lọ. kéèyàn wá mọ́kọ́ yàn béèyàn ṣe dolówó ní ìsìn ọ̀pọ̀ ọmọ sí ọlọ́run ṣe ẹ̀kọ́ tó bá nítumọ̀ sáàmù ọmọ àjọ èèyàn lèèyàn máa kọ́ ànímọ́rẹ́ nìkan ó ní aró ni mo ní kéèyàn ò ní í ṣe pẹ̀lú kófí kéèyàn jẹ búrẹ́dì aró nìkọ́ ni <laughs> àní àmọ̀ ṣèyàn gbẹ̀mí bíi bí bí kò lọ bẹ́ẹ̀ tí ń wàásù lórí rédíò pé irú wàásù ránran wo nu ẹ sọ̀rọ̀ tó nítumọ̀ tó tó ní nǹkan ṣe ebi ń pa gbogbo èèyàn ní ìsìn béèyàn ṣe dédé ọlọ́rọ̀ lèèyàn gbọ́dọ̀ kọ́yàn ó yẹ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ béèyàn ṣe ń kẹ́kọ̀ọ́ béèyàn ṣe ń kọ́yàn ni ètè èèyàn àjókòó tí a máa sọ pé sọ̀rọ̀ owó wọn máa sọ ní ìsìn kí làbà tún sọ àní mo ṣèdánilẹ́kọ̀ọ́ lórí òṣèlú ẹnìkan nípa ìjọ wa kí ló dé tẹ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ lórí òṣèlú sẹ́yìn ò rí gbogbo ohun tí ń lọ ni ẹ wo ọrụ ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ká máa ṣúyàn gbà mí o ẹ̀yin èèyàn gidi ẹjọ́ ẹ sí ti fún ọ ọba kó oògùn owó fún ọ kan pé alo lọ gbogbo mi náà kéèyàn máa tipátipá wà lórí òkè ń yí bàbá àlẹ́ lómi yìí lẹ̀ wájú ọlọ́run torí kò lè lọ ilé mọ́ torí kò sí tí ó jẹ òòrò <laughs> tó bá ṣàjàbọ́lẹ̀ lórí àpáta yóò mọ ríyàn òfi gbé alẹ́ alẹ́ ẹ̀rí bàbá mi ọlọ́run olódùmarè ó tó fòrò ránṣẹ́ sí mi <laughs> ìsìn ni ọmọ sọ pé àfi bíi mánà ó dún yàtọ̀ àfi bíi mọ́ngòrò gbogbo alamọ̀kóró yàtọ̀ fún mọ́ngòrò <laughs> ah, ọlọ́run ó pèsè fún ọ. ọlọ́run fẹ́ ká dọ̀lọ́rọ̀ ọ gbọ́dọ̀ yé ọ tó o bá fẹ́ dọ̀lọ́rọ̀ ọ gbọ́dọ̀ ọ mọ̀ pé ìfẹ́ ọlọ́run ká ló lọ mọ̀rẹ́ nìkan ló nípa ìtọ̀ wa ọ̀rọ̀ owó níní ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ní bá ń lẹ́rù ṣẹ́ṣẹ́ owó níní tí ò ní sọ́yàn lẹ́sẹ̀ báyìí mo ní ni ẹ bá kọ́ pa yorùbá lòun náà ní tiẹ̀ nú ni ẹni ẹ bá kọ́ nírọ́ tọ́ bá pa á tọ́wá bùṣe gàdà tó nírọ́ tẹ́ ẹ kọ́ òun ló jẹ́ kó wọn náà ní tiẹ̀ nú ni ẹ jẹ́ n fún yín owó a máa wà mí lọ ń jẹlẹ̀ ní owó a máa ìwà mí lọ bá fẹ́ parọ́ ń àwọn ọ̀làyé yẹn ẹ wò wí àìsáyà ẹ ń bá ti ṣèbò ńlẹ̀ àná gbọ́dọ̀ fẹnu ara rẹ̀ túmọ̀ orí keje ní ẹsẹ̀ kẹ́ńlá bíbélì nítorí náà ọlọ́run ti kára rẹ̀ yóò fún yín ní àmì kan kíyèsí wúńdíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan yóò pe orúkọ rẹ̀ ní emmanueli òrí àmọ̀ àtọyìn ni yóò máa jẹ kó lè bá a mọ bí a ti kọ ibi àti bá a ti yan ire òrí àmọ̀ àtọyìn ẹni ó máa jẹ kó lè mọ bá a ṣe kọ ibi ẹ̀yin gbogbo yín lẹ mọ̀ wípé ìsọtẹ́lẹ̀ ìjésù olúwa wa ní sọ ń pa rẹ̀ àbí ta labíran ẹ̀dá tọ́jẹ́ pé wọ́n ń dí alóbi jésù náà ni ọ̀rọ̀ ọlọ́run wa lóhùn ó fún lórí àmọ́ àtòyìn kí nìdí bàbá mi ọlọ́run olódùmarè tó ṣe fẹ́ fún bẹ́ẹ̀ ó ní kó lè mọ béèyàn ṣe kọ ibi èyí ni pé téèyàn bá lórí àmọ́ àtòyìn jẹ èèyàn mọ̀nàmọ̀nà lèèyàn máa jẹ̀bi <laughs> mọ̀nàmọ̀nà lèèyàn máa jẹ̀bi èyí ni kọ́lọ̀ a máa fún yàn lọ́rọ̀ kó lè ràn wà mí mọ́ lọ owó a máa ràn wà mí mọ́ lọ àárọ̀ kan wà ẹ lè pè ń rọ́ funfun ẹ pa tẹ́ẹ̀bà ló lọ òótọ́ ọ̀rọ̀ mo sọ fún yín alọ́sẹ̀sọ́jì kan lóko òbí kan jọ kan ìránṣẹ́ ọlọ́run tó gbọ́ rẹ sẹ́rí ká tó bọ́ bí ìsọjí ìta gbangba àkọ́kọ́ ṣèpàdé nù ṣọ́ọ̀ṣì kékeré kan tó wà ńbẹ̀ mo rò pé bí ìránṣẹ́ ọlọ́run ṣe gbé ọwọ́ rẹ dání báyìí bó yóò fúyẹ́ pọ̀ jù áà wọ́n lẹ́ni ó fúrúgbìn kẹ̀hún lágbára ọlọ́run olódùmarè kẹ́hún báyìí náà ni ó rí <laughs> mo léwo wa ń tèpè amúnidámúni èwo ló ní bọ́ńbẹ́ <laughs> eh, kí lẹ̀ ń sọ ọ̀rọ̀ owó lẹ̀ ń sọ yìí ọgbọ́dọ̀ mọ̀ pé ìfẹ́ owó ni fi ọlọ́run ni kò ló lọ owó àmọ̀ràn wa ni mọ́ lọ abalájọ ń gbà wọ́n dìgbàdìgbàdìgbà wà bá jésù ọ̀jọba o ọ̀jọba o kí ló sọ. So? onye rara ise tara mi ma kojusi olole ni o ee orijaje ni o melo na onye ni wọn fe wa mu ko se sinetọ tẹsọ pe se wọn ni dibo ti n bọ ti n bọ ni isin o ni dibo kankan akan fi ọjẹ sinetọ ni kọ wa lo se àwọn èèyàn ó fóògùn ha ha ha ẹbí yìí mọ ń sọ ah ìgbà náà lọ mọ wípé ìran yín ó dé lálùpọn ó dé gbàdá àti wípé ládùn tán gangan lẹ ti sẹ̀ <laughs> wọ́n lọ gbé àtàrà dé àtàrà oko ni pé ẹ wá wo lábọ̀ bú o wọ́n mọ̀ ní wọ́n fẹ́ fi jẹ ẹ sínétọ̀ mọ̀ lóhun ọ̀dẹ o ẹkún ń làwọn àwọn àyàwó ilé agboolé ni wọ́n wàá sùn wọ́n sùn kún ọjọ́ méje ilé rẹ̀ pé ọ̀dẹ o <laughs> Jésù Olúwa wa ó ní lọ́nìí gbogbo wa náà la mọ̀ pé tẹ́ ẹ̀ bá jẹ sínétọ̀ lórílẹ̀‐èdè wa ò nílò ọjẹ́ sínétọ̀ ju oṣù kan lọ ìran rẹ̀ ò tó tó sì mọ́ ni ìran mẹ́rin sí méje sísìn kò tó sì mọ́ wọ́n lábẹ́ pájọ wa bó lẹ ṣe mọ̀ ńgbà wa béèrè pé lòní àgbà lóṣù tí kankan nù wọn ò lè sọ fún wa <laughs> ẹ̀yẹ pa sínétọ̀ béèrè pé lòun àgbà lóṣù wọ́n mọ̀ yíyin ní bẹ́ẹ̀ bá ṣe yíyan lébè wọ́n mọ̀ yíyin poro ni <laughs> wọ́n ṣe lè sọ yẹ wọ́n jẹ́ wá bọ̀ lórúkọ wá gbà <laughs> ìmí nu wọn mọ lérè láàrin ìgboro bíi ti abáyé eh, à ń lọ ayé lọ à ń tọ̀ <laughs> níbo la sọ̀rọ̀ dé àní mo ní owó àmọ́ràn wà mí mọ́ lọ àwọn ọ̀rọ̀ funfun kan wà tó lè mọ́ pàtó ọ̀bàlú lọ ẹja sàn bí ọ̀rọ̀ wà eh, ẹ̀ẹ́mẹ́lẹ́ lẹ́sìn tí wọ́n ní ẹ̀ ọ́ yá o. ẹ má pòwé tẹ́ fowó rẹ sí o ò ní kọ́bọ̀ lọ́wọ́ òfin kankan bẹ́ẹ̀ kẹ́ni ìwọ kan lásán ìgbà ọ̀rẹ́ báyìí lónìí hallelujah kò sì sí nǹkan bẹ́ẹ̀ irọ́ sì ní irọ́ jẹ́ alẹ́ yẹn ọ̀pọ̀ àwọn irọ́ kan kọ́lọ̀ ó pèsè owó fún yín o èèyàn lówó ilé san ni o tí láńlọ́ọ̀dù bá ń bọ̀ ọ́ sọ fún ọmọ rẹ sọ fún pé o irọ́ sì ní ọ̀bàjẹ̀dí akóni ọ̀bàjẹ̀dí kínẹ́sì fún àwọn owó amọ̀ràn àwọn aráabí tí wọ́n máa wà lójú pópó tí wọ́n máa gba àrìbá ẹgbẹ̀gbẹ̀ kẹ́lẹ́ rò pọ̀ fà ẹ̀mí lójú kòkòrò ṣùgbọ́n owó oṣù ẹlòmíì ò ṣe tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ owó oṣù ẹlòmíì ò ṣe tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni wọ́n ṣe máa gbégi dáná tí wọ́n fi máa tí wọ́n máa dáná tí wọ́n máa gba owó lọ́wọ́ olúwa rẹ̀ tí wọ́n máa fi ṣe sápò wọn ẹ bá nílò ṣéǹgì wọn ò tún fún ṣéǹgì hàn wo nu. <laughs> àti àwọn ìpamílẹ́rìn gbà mí tí má rí tí oṣù bá ń parí lọ báyìí lẹ́bàá rí àwọn ọlọ́pàá wọ́n bá máa kí yín happy new month happy ẹ̀dùnà èwo lọ́kàn ọlọ́pàá àti àkí <laughs> nígbà àwọn ìṣègùn àti ìpàkọ́ happy new month gbogbo wa la mọ̀ bíi ibi tí bí ṣe máa rí ń parí oṣù ni <laughs> ọlọ́run pèsè owó fún yín Eh, owó ni ìgbà míì mọ́ wà ẹ̀ mọ̀ náà rẹ̀ àbáyọ ń gbà míì kọ́lọ́n kó akáǹjọba gbé owó oṣù wọn kó gbé pẹ́ dídí ẹ̀ sí béèyàn ọ̀bà ló lọ ẹ má jẹ́ parọ́ nàìjíríà tó jókòó tó gáàsì tó máa sọ pọ́lọ́pàá kan wà níbì kan ẹ̀yin ò mọ̀ pé ìdánwò ńlá burúkú ni ọmọdé ìwé ni àṣẹ̀ṣẹ̀ wọlé ìwé yìí kọlọpàá kan wà kọ́mọ́tì rówó iléèwé san fọ́mọ rẹ̀ kọ́mọ́tì rówó iléèwé san ọlọ́pàá sì ń bímọ wọ́n lè bí mẹ́jọ gbogbo báràkì tí wọ́n bá gbé adé wọ́n máa pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n lè pọ̀ méjì bí wọ́n bá tún ti gbé lọ báràkì míì wọ́n tún pọ̀ méjì bẹ́ẹ̀ <laughs> ọmọ mẹ́jọ lẹ́ẹ̀kan náà nílé ìwé bí wọ́n ṣe wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ wọ́n nílò owó ọwọ́ adé olójúgbó ọjọ́ ọlọ́pàá ó gbé ìbọn dání tí èsè sakabula ak forty seven ọ̀rọ̀ kọ̀ tí ń bọ̀ tọ́jẹ́ wípé nọ́mbà Àbújá wọ́n fi sí i torí gàgàrà gàgàrà gbẹ̀ngà ọkọ̀ jíìpù nù o ẹ má jẹ́ ń parọ́ tẹ̀ ń ìdánwò àmọ́ burú pọ̀jù òsì ó fún yàn lọ́rùn ni pé wò bí ọlọ́pàá nǹkan ṣe béèrè owó lọ́yàn ẹjọ́ ẹ fún un lówó <laughs> ó tún fọ́ fún mú bàbá ẹ̀ pé ak forty seven rèé <laughs> ah! àwẹ̀ tó wà nínú jíìpù náà yẹn wò. sẹ́ẹ̀rí túpetúpe tẹ́lẹ̀ yìí mi ẹ̀fún ní nǹkan o <laughs> ẹ̀fún ní nǹkan o ọ̀nìkan lóhun pé owó gidi fún yàn owó amọ̀ràn wà mọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́gbẹ̀ẹ́ kí n sáti ṣèfẹ́ ọlọ́run ń lè mí mọ̀mọ́ nú ayé mi jẹ́ sọ fún ọ ọ̀kánú ìdítọ́ lọ́n kó ló lọ ni pé o ò lè rífẹ́ ọlọ́run ṣe láì lò lọ ṣàṣà nífẹ́ ọlọ́run tó ní nílò owó ẹnìkan ní ìpè tí ń bẹ lórí mi ni kí n gbáwọn èèyàn dìde wọn mọ gbàdúrà jẹ́ n sọ fún ọ tí pè bá dojú ẹ̀ tán ó rí pé o nílò owó ṣèbọn kan náà ni a ní pé wọn káwọn èèyàn jọ wọn mọ gbàdúrà tí ẹ sì gba àwọn èèyàn tí ẹ sì fún ọ lówó oṣù tó sì jẹ́ pé n ti ń ṣe ni pé ń gbàdúrà ìpè náà nà ìpè náà nà wọ́n gba àwọn èèyàn wọ́n sanwó oṣù fún wọn ntí wọn sì ń ṣe ni pé ń gbàdúrà ìpè náà nù kọ́lọ́hún pèsè owó fún ọ èèyàn nílò owó kó tó lè ṣèfẹ́ ọlọ́run fáyé ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ sọ fún yẹn pàtó wa àníkéèyàn ṣáàjẹ́ èèyàn rẹ èèyàn ọba àmọ́ lò lọ ó lè ṣe èèyàn rẹ láì lò lọ <laughs> bẹ́ẹ̀ mọ̀ sọ fún yẹn ẹkú ti mọ̀ kò sí tí mo kọ́ yín tí ì bá sásìkò tí ò sí kò sí èyí tí lè fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ dáadáa nínú ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ ń sọ fún yín bíbélì léèyàn re èèyàn re ó fi ogún sílẹ̀ fún àwọn ọmọ ọmọ rẹ̀ ta ló fogún lẹ̀ fún àwọn ọmọ ẹ̀ èèyàn re èyí ni pé bíbélì gan fúnra rẹ̀ nígbà tí ń ṣàlàyé àwọn tí wọ́n jẹ́ èèyàn re ọ̀rọ̀ ogún lọ́mọ̀ fi ọ̀nà ọ̀rọ̀ ogún lọ́mọ̀ gbàtọ́ ó ní tẹ́ ẹ bá fẹ́ mẹ́ èèyàn rẹ o èèyàn rẹ a máa fogún lẹ̀ fún ọmọ ọmọ rẹ̀ gbogbo ẹ̀yin tó jẹ́ wípé kí ni ẹ ti ń pè ẹ jókòó síbì kan ni pẹ́tọ̀ wa ẹsẹ̀ wo nìyẹn wa ìwé òwe orí kẹtàlá lọ́wà ẹsẹ̀ kejì ò lé lógún ẹ̀ ó léèyàn rẹ fogún lẹ̀ fún àwọn ọmọ ẹ̀ ìwé òwe orí kẹtàlá ẹsẹ̀ kejì lé lógún. ẹ̀yin tó jẹ́ pé ẹ wọ́n ma máa wọ́n wọ́n máa fọnú fìrì wọ́n ọmọ àtìgbà ti bọ̀dé àtìgbà tá a ti rán tá a jáde nílé kò fi kọ́bọ̀ ránṣẹ́ bẹ́ẹ̀ ni oògùn ojú fi bíbélì gbowó jọjọjọjọjọ ètè yẹn ọmọ tu bí káàkiri kọ́lọ́ ń pèsè owó fún ọ bíbélì ní ìwọ lọ́yẹ òfowó lẹ̀ ogún lẹ̀ fún ọmọ ìwọ àṣẹ kọ́ ọ ṣépè fún àwọn ọmọ rẹ torí wọn ò fowó ránṣẹ́ sí ọ àníkọ́ lọ́wọ́ pèsè owó fún ọ ìwọ ló kó o fún wọn lówó ìwọ ló kó o fún wọn lówó ọlọ́run ó pèsè owó gidi fún ọ àbẹ̀bẹ̀yàn ọ̀bà ló lọ iná lèèyàn máa ṣe wọ́nran wọ̀nran káàkiri lọ́pọ̀ ọmọ ṣépè káàkiri ọmọ tu káàkiri bíi ṣèbé kọ́lọ́run pèsè owó fún wa ẹ jẹ́ ìṣòtọ́ ọ̀rọ̀ fún ayé ìjọ́mọ̀ ni pé orí ọmọ mi dọ́ta kọ̀mọ̀wé tó bẹ́ẹ̀ ọlọ́run má jọ̀ọ́ sin àwọn ẹgbẹ́ rẹ gbogbo ẹ̀yin òbí tẹ̀ ń gbọ́ mi kọ́lọ́run pèsè owó fún yín ọmọ yín ọba àmọ́ mọ̀ wé <clears throat> àwọn ẹgbẹ́ rẹ wọ́n sìn ní tó wó máa ṣe nu kí ni ọmọ yín ọmọ wé wá ní kí ni ebi kọ́lọ́run pèsè owó fún yín ẹ bá rówó tọ́ da ẹgbẹ̀rún tọ́gbẹ́gbẹ̀rún pọ̀n ẹ bá wá bí igba rẹ̀ tẹ́ gbé fọ́mọ́ sẹ́ẹ̀rán tí wọ́n bá ṣe pò kínní pò kejì pò kẹta ní ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà kíláàsì yọkàn gbà wọ́n ṣiṣẹ́ ni ẹ̀yin ẹ wá lọ́pọlọ yín fún mi. <laughs> nítòwó ń ṣe nu ìfẹ́ ọlọ́run sì ni kọ́ dáa fún ọ gbogbo ẹ̀yin tẹ́ ti ka ìtàn lásàrò àtọlọ́rọ̀ náà wé lúkọ orí kẹrìndínlógún tẹ́ ti aríbi tẹ́ mọ̀ pẹ́gọ́ sí. wọn á ní sẹ́ẹ̀rí pé lásàrò déjọba ọ̀run sẹ́ẹ̀rí pé lásàrò déjọba ọ̀run àwa náà ó dé bẹ́ẹ̀ kì í ṣe torí pé lòdì ó dé bẹ́ẹ̀ o ẹyẹ àjókílẹ àṣìyìn o ọlọ́run ò dènà àjọbọ ọ̀run fọlọ́rọ̀ o irọ́ o ṣebí inú ọ̀run tí lásàrù wà ṣe bá abrahamu lọ bá ń bẹ̀ tí wọ́n jọ ń abrahamu sì rè ó lówó ju bàbá ọlọ́rọ̀ ta kà ń lọ owó kọ́ ní dènà àjọbọ ọ̀run o owó kọ́ o ọlọ́run ó ṣe ń lé èèyàn rè o kò sí èèyàn rè kan <clears throat> tí ó bá sówó ṣebẹ́ ni ọba jẹ́ náà lẹ́ẹ̀ni ní kò séèyàn rẹ kan béèyàn ọba ló lọ jẹ́ ń sòtọ́ ọ̀rọ̀ fún ẹja sọ bí ọ̀rọ̀ wà kọ́lọ́hún ó pèsè owó gidi fún yín pẹ́ẹ́tọ́ wa wọ́n fẹ́ràn kórìíra lémi ni tí n bá tún gbọ́ bẹ́ẹ̀ kò sí jíjẹ́ràn kórìíra àlò ọlọ́ni jẹ́ bẹ́ẹ̀ ìwọ jẹ́ kọ́lọ́hún ó pèsè owó fún ọ kí ni jẹ́ràn kórìíra <laughs> kí ni jẹ́ràn kórìíra mo rántí ìgbà mo fẹ́ ṣègbéyàwó ni màmá ìyàwó mi wọ́n bá ní à àwọn sì fẹ́ nílò àti jẹ wọn mọ àwọn díẹ̀ hmm. àwọn ká fún àwọn lọ́dún méjì ká tó ṣègbéyàwó mo yà sọ fẹ́ni tí mo fẹ́ fẹ́ ń gbà náà pé mo ẹ̀ wọ́n mọ̀dàn lóhùn ẹ̀ mọ̀dàn lóhùn ṣe rí ń gbọ́ ọlọ́run gbé ibi ṣe é ṣe dé lọ́ba pèsè mọ́tò fún mi <laughs> ìyá ìyàwó mi lọ́wọ́ ọlọ́run rè ọwọ́ ọlọ́run rè <laughs> ah, ọlọ́run ó pèsè fún yín sẹ́ẹ̀rí béèyàn ọ̀bà ló lọ kọ̀sánà kan tó nítumọ̀ tó ló lọ ni tọ́lábísí bá mọ́mọ kan wá pé ẹ̀ràn mi tiẹ̀ bá ń sọ̀rọ̀ láàrin ìjà kọ́lábísí kan wá wálé níparí ọ̀sẹ̀ tó kọjá ẹ bá ti gbọ́ tó bá ní kan ẹ jẹ́ màá pé ẹ tó mú wọ̀ wọ Eh, wọ́n sì ní eh, ọmọ gidi ni àwọn ló pupa báyìí eh, ìyá ọlábísí ònìkẹ́ni ìwọ̀nba lọ́kùnrin pupa mọ́ <laughs> ó pupa rẹ́súrẹ́sú jà báyìí <laughs> ah! ẹ̀yin ẹ kọ́ mọ búrẹ́dì lẹ̀ ẹ̀ wà mọ́ yàtọ̀ ọlábísí bọ́ọ̀mọ̀ gbọ́ pé ọlábísí mú ọmọ kan wá ń parí ọ̀sẹ̀ tó ah, àwọn alọ́dà. ọmọọmọ wa o mójú lọ ọjà ah! ló pupa rẹ́súrẹ́sú dáadáa bí wọ́n ṣe sọ́nà àní òṣè èèyàn rẹ̀ àfi téèyàn bá ló lọ pẹ́ẹ́tọ̀ rẹ ni wa ọ̀rántì rẹ lọ́jọ́ rẹ ni o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ bí rẹ ẹnu yìí ẹnu fi padé fi padé ògùn sọ fún yín gbogbo ti owó fún yín ọlọ́run fẹ́ kẹ́ ẹ̀dọ̀ lọ́rọ̀ ẹ má jẹ́ ń parọ́ tẹ̀ ń jẹ́ ọlọ́run fẹ́ kẹ́ ẹ̀dọ̀ lọ́rọ̀ bó lè ṣe ọlọ́run ṣe lè gbòòrò láì jẹ́ pé èèyàn dọ̀ lọ́rọ̀ ọ̀dà náà ìsìn ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn wọ́n ti ní rédíò pító wa lórí fóònù wọn báyìí ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ǹjẹ́ ẹ̀ mọ̀ kó sóṣù mọ̀ ń sanwó rẹ̀ bẹ́ẹ̀ ni oore ọ̀fẹ́ tó fún yín láti gbọ́ rédíò pító wa níbikíbi tẹ́ ẹ bá wà nígbàkúgbà alẹ́ wàá sòrù ni ó ń ṣiṣẹ́ lọ ẹ ó ràn ọmọkùn mi gbé bẹ́ẹ̀ ó ń ṣiṣẹ́ lọ owó ní jẹ́ bẹ́ẹ̀ owó léèyàn fi ní kẹ̀kẹ́ yìí rere tí ọba sówó ni ìbò lẹ́yìn tí lóore ọ̀fẹ́ àti máa gbọ́ mi àní mo bá ń ṣèdánilẹ́kọ̀ọ́ ọjọ́ kan lẹ́nìkan bá ní à mo bá ní ọba ọba ní à ẹ ẹ sì sọ di wákàtí kan kẹ ẹ sọ di wákàtí méjì gan àmọ́ gbádùn yín mo ní à ó dùn ó dùn lóòótọ́ ṣùgbọ́n owó ni ó ní sẹ́ǹsanwó ni mo ní à ìbàdàn fẹ́ rú mi wọ́n rí <laughs> à ń sanwó ẹ wo àǹfààní tí ìdánilẹ́kọ̀ọ́ ti ṣe fúnra yorùbá owó ni ọlọ́run ó pèsè owó fún yín ìwọ tó fẹ́fẹ́ ọlọ́run ọ̀pọ̀ ní ní máa sọ pé àkéèyàn sí àlè ló lọ kó sì àrànrú iṣẹ́ ìrànṣẹ́ báyìí lọ́wọ́ ṣùgbọ́n nígbà tẹ́ ẹ̀bà ló lọ kí n lè fẹ́ ṣe sọ wá rí pèfẹ́ ọlọ́run nìkan ọ̀dọ́ lọ́rọ̀ ìwọ tó bá ti gbà bẹ́ẹ̀ tó bá ti mọ̀ bẹ́ẹ̀ oògùn owó ò lè ṣiṣẹ́ fún ọ ìgbésẹ̀ àkọ́kọ́ nú oògùn owó tí mò ń kọ́ ẹni pé kọ́ ọ gbà pèfẹ́ ọlọ́run nìkan ọ̀dọ́ lọ́rọ̀ ọba ń wo fowó owó ọmọ sá fún ọ yóò owó ọmọ sá fún ẹ èmi kúkú ń pa ìtọ̀ yìí ò lè mọ́ sòótọ́ ọ̀rọ̀ fún yín ǹjẹ́ o ti gbọ́ ìkéde tí mo sọ kí n tó bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí rédíò pàìtọ́ wa ti wà lórí fóònù nkálukú Google Play Store I iPhone Store App Store ẹ lè dánlóòdù rédíò pàìtọ́ wa ẹ bá ti kọ rédíò ní Yorùbá ní rédíò pàìtọ́ wa ẹ bá ti sáàjì fún báyìí ìdánilẹ́kọ̀ọ́ yorùbá pọ́nbélé ẹni bẹ́nu rédíò náà <clears throat> àtọ̀sán àtòru ni kọjọ́ sátidé àti sannde lẹ̀ gbogbo ògbà tó o bá ti sí báyìí ń lọ ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ mi bẹ́ẹ̀ ni gbogbo ìdánilẹ́kọ̀ọ́ pátápátá lọ́fẹ̀ẹ́ mo kó bẹ́ẹ̀ tí ó fún ọ lóore ọ̀fẹ́ láti gbọ́ ìwọ tó o bá mọ ojúlèjà rẹ̀ bó o ṣe lè ní rédíò pàtó wa lórí fóònù rẹ ó yá gbé fóònù rẹ ní ìsìn kọ́ ọkọ tẹ́sì sí mi pàìtọ̀ wa ẹ fi líǹkì náà ránṣẹ́ sí mi <clears throat> èmi náà fẹ́ máa ní rédíò yín lórí fóònù mi tọ́ ọ bá sì ti dáńlódù ẹ̀ lẹ́ẹ̀kan báyìí ọ wà bẹ́ẹ̀ títí ayé nù adẹ́pẹ́gbàkúgbà ń lo lè mọ gbọ́ pàìtọ̀ ẹ̀yin tárúgbó wà lọ́dọ̀ yín kí ni ṣe yín tẹ̀lé ní háàpù mi lórí fóònù yín tẹ́ fi máa gbà wọ́n lálejò ẹ̀yin tẹ̀lé èèyàn lọ síbítù ẹ mọ̀ wípé kẹ́ ẹ ní fóònù mi kẹ́ ẹ kàn fi kẹ́ ẹ fi áàpù mi sórí ẹ̀ rédíò pàìtọ̀ wa ẹ lọ mú fóònù ti ọ̀dọ̀ àwọn tí wọ́n bá ṣàìsàn lọ́sibítù wọ́n máa gbọ́dà ní lẹ́kọ̀ọ́ ìwọ ìyàtọ̀ jẹ́ pé ọ̀ ń tàgbàdo téèyàn ò tí ì sí lọ́dọ̀ rẹ ní ìsìn o ò ṣe máa gbọ́ rédíò pàìtọ̀ wa àlọ́lọ́n ti ṣe fún gbogbo wa pátápátá ìwọ tó o bá fẹ́ rédíò mi lórí fóònù rẹ ó yá kọ tẹ́ẹ̀sì ní ìsìn pàìtọ̀ wa ẹ fi líǹkì rédíò yín ránṣẹ́ sí mi ojú ẹsẹ̀ ni kò ní ká lọ kábọ̀ ọlọ́run ó pèsè owó gidi fún yín o ẹ o oògùn owó mọ̀ nǹkan kí n sọ pé òun àkọ́kọ́ ọgbọ́dọ̀ gbà ọlọ́run ni kọ́ ọ̀dọ̀ lọ́rọ̀ zero seven mi zero seven zero mi ìjọ rédíò mi lórí fóònù rẹ ọ̀yà sí mi báyìí.